ní ìtẹ̀síwájú àwọn ètò wa ní ọdún kan ọjọ́ kan ètò ní ètò wa alfik tv náà ni ètò tí máa ní àǹfààní láti tẹ̀sí sí báyìí ẹ jẹ́ kí máa fà yín lé ọdá lónìí bèrè lọ́wọ́ lóṣù máa ṣe tọ̀tọ̀. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń fi aláàtúnṣe bí jùlọ kí ẹ̀yin olùgbọ́ wa ipe àdìjọ kó ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àfihàn lè fipò fìdí ọ̀làdùnúbẹ̀ lónìí ọkọ̀ mi. wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. sọ̀rọ̀dún gbárígbó ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lójúmọ̀ṣọ́ Sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi síbi òun náà ní ìbéèrè oníbéèrè wọ́n béèrè láti orílẹ̀-èdè olómìnira Ireland wọ́n ní láti bí ọdún méjì sẹ́yìn ìní àwọn ti rí ìyàtọ̀ nínú èélà wọn èyí tí àyẹ̀wò fi hàn yí pé àpẹẹrẹ pé àsìkò tí àwọn máa ṣe èélà ma èyí ni pé àsìkò tí èélà àwọn tí ó wà sópin gẹ́gẹ́ bí obìnrin ó ti ń súnmọ́ nìyẹn torí pé àwọn ti pé ẹni àádọ́ta ọdún fún díẹ̀ yìí èélà àwọn lè wá lẹ́ẹ̀mejì lóṣù nígbà míì èyí gan ni ó sì sábà ó máa ń sábà wáyé láti bí ọdún méjì sẹ́yìn báwọn ní báyìí o èélà àwọn ó ti wá máa ń wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin ọjọ́ márùn-ún sí mẹ́fà ló fi máa ń wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé eléyìí ṣẹlẹ̀ lẹ́yìn inú ìgbà tí eléyìí wá ṣẹlẹ̀ ọjọ́ mẹ́rìnlá ó ní ẹ̀jẹ̀ tí wá máa ń wá báwọn léyìí tí àwọn fẹ́ lè tọ́ka sí gẹ́gẹ́ bí pé ó tún yàtọ̀ sí ti èyílà ṣùgbọ́n ẹ̀jẹ̀ sáà máa ń wá bóyá ti èyílà náà sì ni. mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ àbí mẹ́rìnlá tẹ̀léra wọn. ọjọ́ mẹ́rìnlá tẹ̀lé wọn ò lá bóyá ọ̀tọ̀ọ̀tọ̀ àbí tẹ̀léra wọn. ìgbà tó lọ́pọ̀ ẹ̀mejì ló máa ń ṣe nǹkan sùn ní oṣù. ní oṣù bẹ́ẹ̀ ni náà so wọ́n ní ṣe nígbà tí ó wá ń wáyé bá wọn wípé ṣé àwọn lè máa ṣe síyàmù Ramadan lẹ́yìn ọjọ́ márùn-ún sí mẹ́fà tí ìlà máa ń wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí káwọn kúfẹ̀ kan máa dúró de ọjọ́ mẹ́rin láwọn tí ẹ̀jẹ̀ fi máa ń wá tí fi máa ń dá kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí máa ṣe síyàmù Ramadan ilé ìkọjẹ́ ìbéèrè aláwọ̀tọ́. alhamdulilayi wa salatu wa salamu muhammad ibn abdullah wa السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته síta fi ṣùgbọ́n kí ọlọ́run bá ti kọ́ àkọọ́lẹ̀ mọ àwọn obìnrin nínú àwọn ọmọ Adam alayhi salam kí kí wọ́n máa ṣe nǹkan sùn a ti mọ̀ pé nǹkan sùn tóbìnrin bá ń ṣe àmì àlàáfíà ni eléyìí tó ṣe pé tó bá lọ dá fún yàn lójijì láì jẹ́ pé yàn ti dàgbà tó ọdún tí nǹkan sùn fi fi wá fún yàn ó pè fún ìdààmú àti wíwá ìwòsàn sí i ẹni tí ọlọ́run bá sì kádàrà kó ti dàgbà débi tí nǹkan oṣù ti ní wá mọ́ ẹ̀mà púpọ̀ sọ́gbọ́n tá a tún lè dá sí bẹ́ẹ̀ náà irú ìyá tó ń bẹ̀rẹ̀ láti Ireland nípa wípé àwọn jẹ́ni tí ń ti ń sin nǹkan oṣù wá tẹ́lẹ̀ jọ márùn-ún láàrin oṣù ṣùgbọ́n nígbà tí ọwọ́ àdìpọ̀ di pé ń ṣe ségesège tí máa wá lẹ́ẹ̀mejì láàrin oṣù ẹ̀yọ̀ lọ́nà tó ṣe pé ẹ̀ẹ̀mejèèjì tó bá fi wá táwọn bá ṣírò àwọn ọjọ́ yẹn pọ̀ ó ń já sí ìjọ́ mẹ́rìnlá ṣé ìjọ́ mẹ́rìnlá yẹn ní ogún oṣù rọmọbọ́n lápèjúwe làwọn fi jẹ́ pé àwọn jìnnà ṣiṣẹ́ yàmù rọmọbọ́n àbáwọn padà ṣiṣẹ́ rota lákọ̀ọ́kọ́ tó jẹ́jọ́ márùn láàrin oṣù nàtó ti jẹ́ pé àwọn tó nímọ̀ nípa ìtọ́jú ẹni tí bá ń ṣèyàn àwọn ni wọ́n fi àpẹẹrẹ hàn yín pé wíwá tí ń wá lẹ́ẹ̀mejì yẹn àmì pé àsìkò tí ó dà ó ti súnmọ́ ni tá a sì ti mọ̀ yín pé ẹ̀yin ti máa yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àtẹ̀jẹ̀ nǹkan míì torí pé nínú ọ̀rọ̀ yìí náà gbọ́ yìí pé ẹ máa gbogbo wíwá tí ń wà náà sí nǹkan oṣù látara àwọ̀ òórùn àti bí títí máa jáde àjẹ́ pé nǹkan oṣù náà lẹ́sìn ṣe gbogbo ìgbà tí nǹkan oṣù bá sì ń wa òfin ọlọ́run dá lórí pé àwọn obìnrin tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn à ní ṣe sòyàmù Ramadan wọn àti ní ṣe sọlẹ̀ òfin ọlọ́run ṣàmójúkúrò fún wọn nípa sísan gbèsè sọ láti padà yàtọ̀ sí sòyàmù Ramadan iye ọjọ́ tó ń bá jẹ nínú sùyàmù Ramadan tí wọ́n gbọ́dọ̀ san padà eléyìí ló fi ọlọ́run orí ẹ̀ka bẹ̀rù ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí yóò bá máa tẹnu ìwọ tó olóòkè ó jáde sáwọn èèyàn lọ́nà pé òun fi wọ́n mọ̀nà òun kọ́ wọn ní nǹkan tí wọ́n kò mà ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ń tẹnu àwọn èèyàn jáde lónìí ìsinmi lọ́nà pọ́nbélé ni agbọ́ láìpẹ́ yìí nípa ẹni tí wọ́n ní sọ kárí pé obìnrin bá ń ṣe nǹkan ṣùgbọ́n kò sí ní tó di lọ́nà láti máa bá sùyàmù Ramadan lọ kódà yóò tún máa ti sọ láti pẹ̀lú. Ah, a'udhu billahi minash shaitani rajim láti èdè pé wáhàyí tuntun kan sọ̀kalẹ̀ fẹ́yìn hmm. tó sì wá jẹ́ pé gbogbo àwọn àtàwábì láwọn nǹkan tó fẹsẹ̀ rìn lẹ̀ sínsìn nínú ẹ̀sìn Islam ẹ̀fẹ́ máa bàjẹ́ ó dájú pé àwọn mùnàfíkì ti sá wọ inú àwọn ẹni tán láwọn ń ṣàlàyé ẹ̀sìn torí tí ọba jẹ́ mùnàfíkì ó ti ṣe lè jẹ́ ní tí ọmọ bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ló kọ pé wọ́n mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ à àwọn olùmọ̀ wa sọ pé inna hadha al-amra din fanzuru amman ta'khuduna dinakum ẹ̀sìn ní ọ̀rọ̀ táwọn ń sọ yìí o ẹ máa wo ta lẹ fẹ́ máa gbọ́ àlàyé ẹ̀sìn yín látẹnu rẹ̀ náà. Jazakumullah khairan Sheikh ìbéèrè wọn kejì wọ́n ní òṣìṣẹ́ tó pé wọ́n ṣiṣẹ́ gba owó oṣù ní àwọn látàrí ìnáwó kan sí kejì àti ìkúnpá fún àwọn mọ̀lẹ́bí lọ́tún lọ́sì gbogbo owó tó máa ń ṣẹ́kù kì í jẹ́ kí àwọn lè gbé lórí pé àwọn lè yọ zakat níbẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí àwọn ń ṣe nínú ètò tí wọ́n là kalẹ̀ ó ní pé lẹ́yìn tí ó bá pé gbèdéke iye ọdún kan téèyàn bá lò ní ẹnu iṣẹ́ èyàn ó tún máa gba owó ìfẹ̀yìntì wọ́n ní ṣé èyàn lè máa ṣí owó ìfẹ̀yìntì tí wọ́n ń báyàn rogún jọun papọ̀ mọ́ dèdè owó tó bá ń ṣẹ́kù láti máa rò papọ̀ mọ́ gbé sórí nìṣọ́ọ̀bù pé àwọn lè fi yọ zakat kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀nà yẹn ni zakati yíyọ àti pé pàápàá gan orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn-ún ṣùgbọ́n kò síbi tọ́lọ̀ ọba tó ti ní kéèyàn forí lágé kó sì fẹsẹ̀ bọ́gbó lórí pé òun ṣàgbọ́dọ̀ lówó láti yọ zakati náà ni rárá owó yín tẹ́ ẹni tí ń wọlé fún yín ẹ máa gbọ́ àwọn bùkátà yín gbogbo lórí ara yín lórí àwọn èèyàn tẹ́ bá túmọ̀ pé ẹ̀ ń gbọ́ bùkátà lórí wọn ní ìgbà tí owó tí ó rogún sí yín lọ́wọ́ tẹ́ rí tẹ́lẹ̀ jọ àsìkò tóun bá pé ní sọ́ọ̀bù nínú ìgbésí ayé yín rí lẹ́kọ̀ọ́ dé tirẹ̀ lẹ̀ déètì tẹ́ wá kọ́ lẹ̀ ìgbà tí déètì ń bá tún wá padà dé ilé wa wò kí ni tó tún ṣẹ́kù lọ́wọ́ yín nínú àwọn owó náà yín eléyìí tọ́lọ̀ràn ọ̀kọ́ kó tẹ ẹ ná tọ́ba tún tó ní sọ́ọ̀bù lẹ́yọ̀ zakat tọ́ba tó ẹ máa bá gbèsè ayé yín lọ lóòótọ́ owó tẹ́ ń gbà lóṣù kìí kékeré ṣùgbọ́n pé owó ṣẹ́kù lọ́wọ́ yín owó ọ̀ṣẹ́kù lọ́wọ́ yín ó túmọ̀ sí pé ipò péyàn tí ì ní tó náà lèèyàn wà kò sí wàhálà nínú rẹ̀ owó tẹ wá ní wọ́n fún yín lówó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ kò ì tí ì dájú torí pé wọ́n lè fún yín nígbà tí ẹ bá ṣiṣẹ́ débi pẹ̀ fẹ̀yìntì ó sì lè ṣẹlẹ̀ pé wọ́n tún yí pọ́lísì padà ó tó di pé ẹ̀yìn fẹ̀yìntì àyìnmáyé nǹkan tí ń ṣẹlẹ̀ lábẹ́ ìjọba gbogbo pàápàá nínú tó ní í ṣe pẹ̀lú ètò owó ìjọba tún yí pọ́lísì padà pé wọ́n ní fún yín lówó mọ́ ọ̀dà wọ́n ní wọ́n fún yín ṣùgbọ́n tí wọ́n padà fún yín kò tó nǹkan tí ẹ lérò pé ẹ rí gbà ọ̀pọ̀ ju ní tẹ ẹ lérò pé ẹ rí gbà lọ ẹjọ́ dìgbà náà nà hmm. nígbà tẹ bá tó gbowó yìí torí kò tí ì dájú. Jazakumullahu khairan Sheikh. zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four. 8083293896 plus 2348083293896. Hello, kọ́yìn o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Orúkọ mi ni Afá Mùsàdọ̀ láti Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni wípé tí èyí bá kí Zúrì tí kò wà rántí kí Asri tó wà pa rántí ní òru tó jí sọ́wọ́ pé yóò san á sì yẹn padà ní òru yẹn náà ni àbíbò gbéèrè yẹn náà ní pẹ́pẹ́. ẹni tí ò bá rán tó ti sọ̀rọ̀ lásù lẹ́yìn ìgbà tó ti ṣe lóhùrù lákòókò rẹ̀ wọ́n ti magreb àti ẹ̀ṣà kòtà dínísàrì ńlọrọ̀ tó kọ́ ọ̀mọ̀ ti sọ̀rọ̀ lásù ọlọ́wọ́n bá ọ̀ràn lọ́wọ́ lọ́lọ́ sàlùwàlá yóò ṣe sọ̀rọ̀ lásù yẹn yóò tún sọ̀rọ̀ magreb sí yóò tún sọ̀rọ̀ àìṣà sí lẹ́yìn ìjọba tó bá ti ṣe kìyàmù lẹ́yìn àbí sọlá ti kàràwé tó bá tún fẹ́ ó lè tún kìyàmù lẹ́yìn sẹ́nìsì nítorí pé ọlọ́run ọba ò ní ká ṣe sọ̀látul asr lẹ́yìn ìgbà tá a bá parí al-isha ń ṣe lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tu àwọn sọ̀látù asúrì ni ó ṣíwájú magrib magrib yóò ṣíwájú sọ̀látul isha ní ìgbà tí ìgbàgbé bá ti wá mú mi má ṣe kan nínú àwọn sọ̀látù yẹn tá a bá wá kà pọ̀ pẹ̀lú sọ̀látù tí mo ṣe kàn tí ó ti ju sọ̀látù márùn lọ gbogbo ẹ̀ mọ́ gbọ́dọ̀ tún ṣe kó máa wàá tò lẹ́sẹẹsẹ bó ti ṣe yẹ kó wáyé náà. wọ́n ní kí ni yàtọ̀ tó ń bẹ láàrin sùláàtì tarawih kìyàmù layl àti sùláàtì lìwítì. ìyàtọ̀ wà láàrin wọn òfin ṣẹ́bí àṣọ ìpín tí orúkọ àwọn nǹkan bá ti lè yàtọ̀ síra wọn pàápàá wọn náà ní ìjọra wọn. ẹ lẹ́yìn ní sùláàtì tarawih ẹ pé lẹ́yìn ní kìyàmù layl ẹ pé tọ́ ní sùláàtì lìwítì sọ̀látù tarawih ó máa ń wáyé lẹ́yìn sọ̀látù làìṣá ṣáájú kó tó di paasùn wọ́n máa ń ṣe rákà méjì méjì wọ́n kà kí ó tó gùn nínú rẹ̀ wọ́n máa parí méjì wọ́n á sinmi wọ́n á tún bẹ̀rẹ̀ omi wọ́n máa tún ṣe náà méjì wọ́n tún sinmi ilé ní sọ̀látù tarawih sọ̀látù tó ń pè kíyàmù láyl àbí sọ̀látù tahajjud òun náà ní sọ̀látù tó wáyé lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ sùn náà àwa tají lóru alọ́sàlùwàlà kàṣe sọ̀láàtì sọ̀láàtì tí wọ́n bá ṣe lẹ́yìn òun ni wọ́n ń pè ní kìyàmù lẹ́yìn àbí sọ̀láàtì tahajjud torí ẹ̀ tó bá yẹ pé tàràwíìhì tiẹ̀ ò gbé sẹ́yìn sọ̀láàtì làṣà ńṣe ló gbé wá lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ ṣáájú sùn ọ̀wọ́ àṣẹ lóru á máa pè ní kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn ńlọ sí èsì sọ̀láàtì tàràwíìhì sọ̀láàtì wòtìr òun ni àwọn sọ̀láàtì tí máa wáyé tá a máa fi kágbá gbogbo náfìlà tá a bá fòrò ṣe káfí kágbá rẹ̀ ńlẹ̀ wọn náà ní sọláàtì rákà ẹyọkan dondo àbí rákà mẹ́ta àbí rákà márùn tàbí méjì eléyìí ni wọn ń pè ní sọláàtù alùwẹtìr ìyẹn ni pé yọ parí sórí òǹkà tí ó sì kún fún méjì láì ṣẹ́kù anabi sallallahu alaihi wa ó ní ij'alu akhira salatikum bil layli witra ẹjẹ ọjọ pé sọláàtù alùwẹtìr lẹẹma kíkàn lóru sọ̀láàtù wítìrì lẹ́ẹ̀ma ṣe káyìn lóru hmm. ilé ìjẹun sí. Hmm. ẹ lórúkọ yín o. Assalamu alaikum salaam. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Láàrín ló pé látọ̀kùn jọ. Náà. Ẹlẹ́kọ̀ọ́ afẹ́ béèrè pé kálọ̀ fún jẹ́ sórí àwọn ọmọ afẹ́. Ìjọba afẹ́ béèrè pé téèyàn bá ṣe genotype ọmọdọ́mọ̀ àti bẹ́rẹ̀ tí a ṣe ìjàmà sí ọmọdọ́nì yẹn sì ní ọmọdọ́nì àbí ìyẹn ní téèyàn bá ṣe. téèyàn bá lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ genotype àti téèyàn bá ṣe ìjẹ́mà. etí sunna anabi sallallahu alaihi wasallam tó fi hàn ní pé aftara alhajim walmahjum la ẹni tí ó dégò tó ṣe hijama àtẹni tó bá ṣe sùyàmù àwọn méjèèjì bàjẹ́ nígbà tó sì wá nínú sunna náà pàánà fi sallallahu alaihi wasallam ó sì ń bá sùyàmù rẹ̀ lọ so ètò dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé àsìkò kẹ́hìn ṣe sòyàmù yẹn ẹ má ṣe hijama ẹ má ṣe hijama so ẹni tí wọ́n á mú nínú ẹ̀jẹ̀ rẹ̀ fún àyẹ̀wò àyẹ̀wò àyẹ̀wò yóò wò ó lè jẹ́ so ẹ̀jẹ̀ tá a mú nínú ẹ̀jẹ̀ ara rẹ̀ yẹn láti ṣe àyẹ̀wò eléyìí nǹkan bá sòyàmù rẹ̀ jẹ́ ìrẹ́jẹ̀ mélòó náà ni wọ́n fẹ́ mú tí wọ́n fi bọ̀ sí tẹ́sì ìbá jẹjẹ́ nítàì fẹ́ irú inú gúrúùpù tí ẹ̀jẹ̀ tiẹ̀ tó bọ́ sí ẹ̀bọ́n fẹ́ wò sí bá ń dọ̀ láàmú àbí kí ní ń ṣe gbogbo eléyàn sí wàhálà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ́ yín o. Àwọn àríkà. Àlékún sọ́lámù rọ́ṣùn ti rẹ̀. Ẹ̀fẹ́ ìsinmi láti sọ ni. Ẹ bá gbọ́n sókè dáadáa. Alájọ́ àbá ìsinmi láti sọ. Ìbéèrè yín mo fẹ́ bèrè yìí pé ó ṣẹlẹ̀ pé bóyá a kíjọmọ ní Madrid so ìyapẹnu wa wáyé lórí pé bóyá àgbàgbé rákàkà tàbí àgbàgbé rákàkà ìmáàmù dẹ̀ confam pé òun òun ṣe òun yẹn pé báwọn jẹ̀mọ́ bóyá bí méjì nínú mẹ́fà sọ pé òun yẹn ò pé mo pé tí a máa tún kí ni àbí àáfilẹ̀ bẹ̀ wò ló lálàáfíà jù nínú méjèèjì. ọ̀rọ̀ àwọn jọ̀mọ́ yẹn ni láti síwájú ti ìmáàmù. Hmm rẹ̀ nínú sọ́ọ̀kì wọ́n ní tí ìmáàmù bá wò pé sọlá ti ti pè káàrí èèyàn méjì tó dúró déédéé tí wọ́n ṣe pò kì nínú àwọn tó ṣe sọlá ti lẹ́yìn rẹ̀ tí wọ́n sọ pé sọlá ti yàn pè tàbí ìmáàmù wò pé kò tí ì pè àwọn wò kó ti pè ọ̀rọ̀ ta látẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n dúró déédéé ńlá tẹ̀lẹ̀ pàápàá jùlọ nígbà tó ń ka wọn tó bá ti pọ̀ ju ti ìmáàmù lọ pẹ̀lú mẹ́jẹ̀mú kámọ́tún rẹ lómi ìtọ́ tapọ̀ àwọn náà nínú jàmá. Hmm. nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan tó lẹ́yìn lè máa mú ara la rí ọkàn sí ń bẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ mọ̀náfìkì lásán ni hmm. kì í sẹ̀sìn ni wọ́n ń ṣe ọba jẹ́bẹ̀ ọba amọ̀jẹ́bẹ̀ ní ìsìn àtúntò láti rákà mẹ́ta jàmá mẹ́fà lọ́wọ́ lẹ́yìn lè máa mú. ẹ̀yin mẹ́rin yòókù bó lẹ́yìn wà téèyàn méjì fi sọ pé sọ láti òtí lẹ́bá ló pé pé lẹ́bá <laughs> sì ní òpin lẹ́bá sì ní òpin kó pé ojú ara lọ́rọ̀ tiwa ẹ gbọ́rọ̀ hmm. so eléyìí túmọ̀ sí pé tí wọn bá ti takora wọn hmm. ọ̀rọ̀ àwọn ẹni tí ó pọ̀ ju ìmáàmù yẹn lọ láàlú ọ̀rọ̀ wọn náà hmm. bàbá àṣẹlẹ̀ bẹ́ẹ̀ látànà sóni ẹ tún sọ láti mọ́gírìbì yìí sí ẹ tún sọ láti lọ iṣẹ́ àìsè ẹ tún á tún àṣùbà àìsè <laughs> tòró ti pẹ́ fẹ́ tó béèrè. hello. Àlẹ́gùn sọ́lá wọn rọ̀ṣùnsílá àgbọ́ yín o ẹbá àgbọ́n sókè dáadáa. Àlẹ́gùn sọ́lá wọn rọ̀ṣùnsílá. Orúkọ mi ni Abdulrahman Abdullahi láti ní Tara Ògbé Mọ́sẹ̀. Ìbéèrè yín. Wọ́n sọ̀rọ̀ pé nínú Ramadan, èèyàn sì ní ọ̀sán. Ìyẹn wa lára pé èèyàn bá ògùn ní àdìsọ̀tọ̀ ẹ̀kọ́ mọ́kún èèyàn wá wá. Ṣé èèyàn àwùjọ yóò bẹ̀rẹ̀ ẹni jẹ́ pé oorun ló sùn látàrí oorun tó sùn ló fi lálà wípé ó ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ọwọ́ ajé ọwọ́ bá pé àtọ̀ ti jáde lára òun kìí sùn ló ṣàfọwọ́ fà hmm. oorun tó sùn pẹ̀lú àlá tó tọ́ wánú rẹ̀ ló mú kí àtọ̀ jáde kò sí nǹkan kan tó ṣe sùyàmù rẹ̀ hmm. tó bá ti jí wà lọ wẹ̀wẹ̀ jánábà wà máa bá sùyàmù rẹ̀ lọ. ayakunle sheikh tó bá jẹ́ èèyàn wá fún ara rẹ̀ ṣe àtọwọ́fà tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ fi ṣẹlẹ̀. ẹ̀ẹ́n tó bá yẹ kó ń lo fọwọ́ ara rẹ̀ ló fi fa àtọ̀ jáde ṣùyàmù rẹ̀ bàjẹ́ ó sì tẹ ọlọ́run lẹ́sẹ̀ ńlá hmm. yóò tọrọ àforíjì lọ́dọ̀ lọ yóò kẹnu ró lọ́wọ́ wákàtí tó bá ṣẹ́kù tí àsìkò sínú ó fi tó hmm. yóò wá san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan. Hmm. zero hello. sàwọn ní kan sí náà gbàgbà tó. Àlẹ́gùn sọ́lọ́run rọ́ṣùn tó bọ́ mọ̀rọ̀ ọ̀tàjú. Ẹbá yín rẹ́gbẹ̀ yín lọlẹ̀ pẹ́ ìgbóhùn sókè dáadáa. Ìbéèrè yín. Orúkọ mi ni Mùdájú láti fẹ́. Ìbéèrè yín. Ìbéèrè ni pé obìnrin tí ó ń gbàtẹ̀. Pé ọmọdé bá ní bá di 25 years. Kíkọ́ tẹ̀ kò ṣe menstruation fún. Tí ààwẹ̀ rẹ̀ máa pín àbí òní pé látàrí ìdíwọ́ kan pé nǹkan kan ló ṣẹlẹ̀ sí wọ́n sọ pé ṣe ò bímọ so láti ìgbà yẹn náà kò rí ní ṣíṣàn rẹ̀ sí mọ́ àkọ́kọ́ nìyẹn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé ó ó tìkì bí kẹ́hìn tìkì ní ṣe so wọ́n wá lọ fún ọlọ́sílẹ̀ wọ́n sá tẹ̀sẹ̀ wọ́n fún un lábẹ́rẹ́ pé tí ààwẹ̀ rẹ̀ náà tí ó lè máa gbà á lọ àbí ààwẹ̀ ti yá. alhamdulilayi obìnrin tó ṣe pé nǹkan oṣù ọ̀wá fún ma látàrí ìdíyẹ̀wò ọ̀lẹ́ jẹ ọmọdé kékeré ni báyà wọ́n ṣiṣẹ́ abẹ fún fi bímọ ìgbà yẹn ni nǹkan oṣù ti wá mọ́ nǹkan oṣù ọ̀wá dandan gbọ́dọ̀ ṣe sùyàmù Ramadan wọn náà sì ṣe yóò pé pérépéré torí pé nǹkan sọ wa. Hmm. so bẹ́ẹ̀ náà ni ẹni tó yẹ pé nǹkan sọ wá fún wọn á ní kí wọn máa kọ ohun ìka náà wọn bá ti pọ́n so àmì kò ń ṣe nǹkan sùn nù hmm. àbí ojú òun pọ́n hmm. àmì kò ń ṣe nǹkan sùn àmì kọ́ la fẹ́ lò ṣé nǹkan ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ àbí ọ̀jáde ẹ̀jẹ̀ ọ̀jáde lára rẹ̀ ìka náà ọba àpọ̀n ẹ̀jẹ̀ ọ̀jáde lára rẹ̀ ẹ̀yinjú ọba àpọ̀n ó pè rọmọbọnà yóò pè pérépéré ọkọ rẹ ó súnmọ́ àtẹnìta ó sì máa ṣe sọláàtì ní gbogbo gbà torí pé ẹ̀jẹ̀ ò jáde lára rẹ ẹ̀jẹ̀ ò jáde ẹ̀jẹ̀ jáde lára ni wọn pè ní hayo lé ìjọba wọn lẹni tí ń sáré tó wá lọ sílé ìtọ́jú aláàrẹ̀ wọn á dábẹ́rẹ́ fún ọgbà abẹ́rẹ́ fésù yá àmọ́ rẹ̀ nǹkan kan ò kò sí ní tó ṣe lópin ìgbà tó bá ṣe pé pẹ̀lú àárẹ̀ ó lè fara dà kò sí wàhálà ń bẹ ṣùgbọ́n oríṣi méjì lábẹ́rẹ́ abẹ́rẹ́ wà wọ́n fẹ́ẹ́ fi ṣoògùn ibà ni àti nǹkan kan tí máa ń ṣèyàn abẹ́rẹ́ sì wà tí ọtún yẹn máa ń gbà tí ó já sóúnjẹ abẹ́rẹ́ ebi má pa mí abẹ́rẹ́ ebi má pa mí oúnjẹ ni o ẹnikẹ́ni tó bá gbarú rẹ̀ lọ́sàn-án Ramadan kọ́mọ̀pọ̀ ti bá sòyà mọ̀ oúnjẹ. Hello. Assalamu alaikum. Alaikum salaam wa rahmatullah. Ẹ pé tòkù ní bàjẹ́ fún látara ọlọ́run. Ọpọlọ yóò lè jọba o. Orúkọ mi ni Àdìmọ́sí Sàdíà. Tí gbogbo èèyàn mọ̀ ní ìyá àtẹ̀gàn láti ilé. Ìbéèrè yín. Ìbéèrè mi ni yí pé téèyàn bá ń sọ̀rọ̀ àti àìlà àti tàbí àìlà. Téèyàn bá kí ráka mẹ́ta. Téèyàn ọ̀bà mọ̀ bí ráka mẹ́rin lòfin bí mẹ́ta ni. Téèyàn ti sálámọ̀. Kílẹ̀yàn àti ẹ pé ètè. ẹni tí wọ́n ń ṣe èméjì lórí sọ̀láàtì tó jẹ́ onírọ́kà mẹ́rin sọ̀láàtì gbọ́họ́ ọ́sùrì tàbí ẹ̀ṣà tí mẹ́ta mo ṣe ni àbí mẹ́rin tó fi sálámà tó bá di dọ́mì ẹ̀mí sálámà ẹ dìde ẹ tún fi rákà kan fún ṣé mẹ́ta ni àbí mẹ́rin mẹ́ta ló dájú tẹ́ẹ̀ hmm. bá tún ṣe èméjì ṣé méjì ni àbí mẹ́ta méjì ló dájú sọ́kan hmm. ni àbí méjì ọ̀kan ló dájú hmm ẹ ṣe yòókù bàbá tí wàá parí ẹ forí kalẹ̀ kẹ́ tó sálámù. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ó kọ yín. àwọn olùsọ̀rọ̀ nìkan ẹ̀yin ló yín lọ́lẹ̀. mariam lakoto. ìbéèrè yín. bí amọ̀ pé sófin ní bá ń ṣe oṣù kò lẹ́ka ti dé àlùkò náà ló lè ka kùrá yẹn lé padà ayẹ́kùn náà ìyá tó béèrè kan ilẹ̀ kan ìgbà tó bá ti wá ṣẹlẹ̀ pé ẹ ti wá sálámà hmm. nǹkan tẹ̀sẹ̀ ni pé ẹ dìde ẹ fi rákà kan ẹ fi pẹ̀lú èyí tẹ̀ ti ṣe tẹ́lẹ̀ hmm. tẹ bá wá sálámà ní ìsìn ẹ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà kì í ṣe kẹ́ tó sálámà mọ́ ẹ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà wọ́n ní ìgbà táwọn ti mọ̀ kóbìnrin ti ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ gbé alukur'an táwọn wá lè máa kí alukur'an yẹn nígbà táwọn bá ń ṣe nǹkan oṣù láì gbé alukur'an a ti sọ pé ìtọ́ dájú ní kẹ́ torí pé gbogbo àwọn olùmẹ̀sìn Islam wọ́n sọ pé kẹ́ má kí alukur'an nígbà táwọn bá ń ṣe nǹkan oṣù àyàfi ìmáàmù Malik wọ́n lè lè kí àwọn àyà tó bá ní í ṣe pẹ̀lú fáwọn wàásọ̀ afẹ́ sáàdì ọlọ́run bíi ayatul kursi àti qul huwa Allahu ahad qul a'udhu bi rabbil falaq àti qul a'udhu سورة rabbin nas irú àwọn sóra àyà báwọn ńlẹ̀ lè kà láti fi wá sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ ṣe alkaru sabah wal masa àwọn gbóná ìrántí ọlọ́dá máa ń ṣe ní àárọ̀ àti ìrọ̀wọ̀ eléyìí lẹ lè ṣe àmọ́ pé kàn á tí alukurani máa kà lásìkò tó ń ṣe nǹkan sùn àwọn olùmọ̀ ẹ̀sìn islam sọ báwọn àwọn olùmọ̀ ẹ̀sìn islam láyè sìn àwọn náà ń sọ pé àwọn wò pé kò burú àwọn wò pé kò burú pàápàá nígbà tí Imam Malik ti sọ ẹ̀gbọ́rọ̀ pàápàá nígbà tí Imam Malik ti sọ kí ni Malik sọ kí lẹ́yìn sọ. Hmm. ẹ̀yin ni kọ́ máa káńsù lọ́lọ́gbọ̀nà gada gbogbo ibi tó bá lè kàdé kọ́ máa jẹ́ kí nǹkan oṣù yóò di lọ́wọ́ hmm. láti kí alukurani pàápàá jùlọ fọmọ tí ń kẹ́kọ̀ọ́ hmm. tó yẹ pé ń ha alukurani sórí so èyí tó kẹtù wa balẹ̀ sí ni kí fọ́n máa ké náà nígbà tá à ń ṣe nǹkan oṣù yẹn tó láwọn olùmọ̀ ẹ̀sìn Islam ọ̀fara máa àwọn sì mà nípa ẹ̀sìn jù wá lọ. Hmm. ẹ lọ́kọ yín o. Assalamualaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Mohammed ló ń pè. Ìgbé tí ọlọ́ba kádàrà sí ẹ̀bá bímọ. Tí hmm. ẹ ti fẹ́ ṣe ìtọ́jú ibi ọmọ yẹn. Tí wọ́n akọ́kọ́ wọn ní pé tí ìmọ̀ abẹ́ rí mọ́lẹ̀ wípé ó ní bí kéèyàn máa lo igbá kan àbí láti fi rí papọ̀ mọ́ kíní yẹn ẹ̀dàpọ̀ ọ̀nà ni Islam ń gbà kalẹ̀ fún kaba wọn. ẹn tó ní kí ẹ fẹ́ lọ wá gbà kan lẹ́ẹ̀bìlẹ̀ rẹ̀ nítorí pé Islam táyì ń béèrè mùsùlùmí kan olùmọ̀ẹ̀sìn kan sọ pé kẹ́ lọ wá gbà kan hmm. so ibi ọmọ Islam ń fẹ́ kó sọnù. So, síbi tọ́wọ́ ẹnìkan kàn ti ní tó hmm. ọ̀rọ̀ rí mọ́lẹ̀ ò rí mọ́lẹ̀ nǹkan kì í ti pé Islam sọ pé ẹ̀rọ rí mọ́lẹ̀ hmm. sọnù síbi tọ́wọ́ kankan ti ní tó rẹ̀ lọ́jọ́ pé láwùjọ bòmí táwọn èèyàn bá bímọ wọ́n yìí gbé ibi ọmọ fún wa hmm, so hospital náà máa bí ó ṣe dispose ẹ̀ lọ́nà tó yẹ pé kò ní tẹ nìkankan lọ́wọ́ ṣé àmọ́ báwọn hospital lọ́dọ̀ ti wà báwùjọ fún ṣe rí àwọn náà ń try torí tó bá bímọ wọn gbé ibi ọmọ lé ọ torí pé eh, Ọlọ́run ló ní kí dáadọ́ ṣẹlẹ̀ hmm. síyàn òun ó sì ní kí ìdàkejì náà tún ṣẹlẹ̀ síyàn hmm. àwọn ẹni tí ọ̀gbọ́ ló ń gbọ́ wọn ò gbè tìran aburú mọ́yìn hmm, so nígbà tí wọn bá gbé ibi ọmọlé ọlọ tán láwọn ọmọ báwọn ti fẹ́ dispose ẹ̀ tí nǹkan bá sọ ọmọ wọn ò rò kan hospital pé wọ́n ti pa kádàrá ọmọ dà láti gba wọn ti di kádàrá táwọn àmọ́ ibi tọ́wà tó fi yí padà ìdíwọ́ lọ́mọ tán fi kọ́ so nítorí ti eléyìí ìgbà tán gbé fún yẹn kò sọ́nà tó sẹ́kù máa ju ká sọ pé kọ́ lọ rí málẹ̀ lọ. so torí pé ìsìláàmù sọ pé kánà rẹ̀ irun orí rẹ̀ tó bá ge rí málẹ̀ gẹ́gẹ́ bá àwọn àdìsí ti tọ́ka sí. nígbà tí àwọn olùmọ̀ ń ṣàlàyé wọ́n ní hmm. tó fáwọn èèyàn láabi wà fẹ́ pé gbogbo orú nǹkan làwọn fẹ́ lò hmm. láti fi ṣiṣẹ́ aburú. Hmm. so bó wàá níbi ọmọ náà èyí tó túmọ̀ sí pé ìgbà tí wọ́n bá rí malẹ̀ ó bùkátà láti sọ fẹ́ nìkan pé ẹnkulé torí tí mo lọ lẹ́ẹ̀kan mo lọ rí bí ọmọ malẹ̀ bọ́ọ̀ ṣàlàyé ibẹ̀ fún pàtó yọ̀ wà mm-hmm. torí àrí ibi tílẹ̀ bá ti jẹ́ pé kọjọ́ ojú lẹ̀ yókù. àmọ́ pé sọ́nù gbá kan sọ́nù pílásítíìkì kan kò síbi tá a ti sọ eléyìí fọ mm. olùmọ̀ẹ̀sìn Islam kan sì sọ ọrú eléyìí fọ láti títí tá a fi túṣu désàlẹ̀ kòkò tí n tí ò lé òfin wa lè. eléyìí jẹ́ bó ṣe jẹ́. yóò yàbí rí ó dàbí pé àwọn ọmọ báwọn ti pè wọlé zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. wọ́n ní tí a bá ń ṣe sọ̀lá lọ́wọ́ tó pé àwa ń bẹ ní ààyè sujud nígbà tí a ń bẹ láyé sùjúdì yẹn pẹ̀lú bí islam ṣe gbà wọlé fún wa láti máa ṣe àwọn àdúrà kan sí kejì ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún wa àbí kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé àdúrà tí a bá ń ṣe nínú sùjúdì yẹn ká jẹ́ pé a máa wá para rẹ̀ para rẹ̀ para rẹ̀ nígbà tí a ń bẹ ní àsìkò sùjúdì eléyìí wọn bá wọn lábẹ́rẹ̀ tó tún jọ òun ni wípé wọ́n ní ǹjẹ́ ìgbàláyè tó ń bẹ fún wa kọjá pé nígbà tí a bá ṣe àwọn àdúrà náà tán lóríṣiríṣi ká tún wá sọ pé allahumma salli wa sallim ala nabiyina muhammad àbí ká ti ọ̀dọ́gbọ́n ṣe àsàlátù kékeré lẹ́yìn tí ogun tó yàtọ̀ sí àsàlátù lè ibrahimiyya. alhamdulillah ìsọ́wọ́n gbà pé ká sọ àdúrà nígbà tá a bá forí kanlẹ̀ ṣùgbọ́n ká ṣàkíyèsí pé gbogbo àdúrà tá a bá ṣe ní forí kanlẹ̀ wà yọ̀ wà lédè lárúbáwá hmm. so káwa máa ránnu mọ́ àdúrà tá à ń ṣe ká tẹnu mọ́ ká máa wí láwìí wí kò sí nǹkan tó burú mbẹ kọ́nà ń bẹ nù nǹkan tí máa jẹ́ kí àdúrà ó tètè gbà ó sì ń bẹ nù tẹ́sán Islam tó kọ́ wa hmm. wípé tá à ń bá ń ṣàdúrà ká máa wí ká tẹnu máa hmm. torí pé wọ́n ló wá nu súnà nàbì sallallahu alaihi wasallam náà pé tó náà máa ń bá yàn sọ̀rọ̀ wọ́n máa ń sábà tẹnu mọ́rọ̀ bí ẹ̀mẹ́ta hmm. so eléyìí túmọ̀ sí pé ká ránu má dùà ká tẹnu má ká má pọ́ndì rẹ̀ eléyìí túmọ̀ sí pé yàn dá láṣejù so nínú nǹkan tí ṣùgbọ́n ẹ̀rí kéde lárúbá alẹ̀ fi ń wù. tó ká máa ṣe aṣọ láti fa nàbì sọ̀rọ̀ bá aṣọ là níforí kan àárí lápọ̀lẹ̀ àárí hmm. lápọ̀lẹ̀ tó wá sọ pé à ń torí ń parí àdúrà ẹ̀rọ kó lè bàjẹ́ pé yọ gbà so kò sí wàhálà jẹ́ ó jẹ́ pé ńgbà tó o bá forí kan so tó o bá ṣàṣọ láti ní parí àdúrà rẹ kò burú tó o bá wá sí nínú forí kan lẹ̀ rẹ náà kò bá sọ láti rẹ jẹ́ o. Hmm. hello. hello. Hello. 08061998459 08061998459 plus 2348083293896. Hello, Konyo. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá agbóhùn sókè dáadáa. Àbúfárí jẹ́ sọ́rọ̀ láti Omiṣẹ́. Umm Ìbéèrè yìí. Ẹjọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀rọ̀ ẹ̀mí àwọn ìṣẹ́kọ̀ọ́ lórí ẹ̀sìn ọlọ́bọ̀ ọ̀pọ̀ ọ̀dọ́. ìbéèrè mi ni wípé ẹjọ́ bí ojú ọjọ́ ṣe rí ní ìjẹta pẹ̀lú àsìkò Maghrib tí àwọn kan wá wò yìí ọyẹ kálí ìṣúná ní ìjọbi fifteen minutes to seven ẹjọ́ irú àwọn tó ṣínú irú àsìkò yẹn ẹ̀dá kúbò ni àti àmọ́ ìbéèrè mẹ́rẹ̀ kejì ni wípé à ń ṣe sọ láti Maghrib lọ ókè à ń ṣe sọ láti Maghrib lọ abẹ́sẹ̀ Maghrib àwọn àwọ̀ mọ́ọ̀sì àwa báyàn méjì nínú mọ́ọ̀sì àwọn èèyàn òdìgbò dé mọ́ọ̀sì àwọn èèyàn ti wá ṣe sọ́lá bí àwọn ṣe wá bá ṣe wá wọ mọ́ọ̀sì àwọn ti lọ́wọ́ pé ṣé wọ́n pe ìpè fún sọ́lá wọ́n láwọn òpè pè ṣó ẹjọ́ ṣé alẹ́ tó láti pe ìpè fún sọ́lá ìbọn kan ṣe ká tó ṣe sọ́lá mi. Assalamu alaikum. Alhamdulillah uh, ojú ọjọ́ ẹ̀sùn òjò wà ń bẹ̀ àwa tara bẹ́ẹ̀ láǹfààní àti màbọ́rùn ti wà bí ó ti wà á gbọ́dọ̀ lọ sínú o ṣáájú kó tó di kó dá wa lójú sáká ipò ọ̀run ti wà a sì máa pé kìí ṣe gbogbo ojoojúmọ́ ayé náà lèèyàn máa rọrùn lẹ́yìn ó sì rà ti wọ̀ rẹ̀ àwọn ọjọ́ wà tó ṣe pé àní rọrùn lójú sánmà a sì gbà pé àsìkò yìí oòrùn ti yọ a sì tún gbà pé àsìkò yìí oòrùn ti wọ̀ a sì gbà pé lásìkò yìí òórùn ti tó kan rí hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ nítorí pé irú nǹkan bá jọ nǹkan là á fi wé nǹkan hmm. lánàá ìjẹta ìjẹrin àsìkò owó lòórùn wọ̀ tòtòní hmm. náà ní yàtọ̀ lọ títí àmọ̀pọ̀ òórùn wọ̀ lánàá ìjẹta ìjẹrin láago mẹ́jọ kù sẹ́jú aago ah, méje ah. kù sẹ́jú mẹ́jọ aago méje kù sẹ́jú mẹ́jọ lòórùn wọ̀ ó sì lè wá wọ̀ lónìí láago méje kù kọ́ta <laughs> ojú kìlọ̀ nǹkan Eh. so gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ yọ yẹn padà ni o àdọ́gbọ́n sí ò sí nẹ́ẹ̀sì Islam hmm. so àdọ́gbọ́n sí pé nígbà tá a ti rí mọ́ ẹ gbọ́rọ̀ màtí hmm. ẹ̀ rí mọ́ so nítorí di eléyìí ti ṣe wọ̀ lánàá bó ti ṣe wọ̀ oúnjẹ ta bó ti ṣe wọ̀ oúnjẹ rin òun náà láàfin dá àsìkò tó ti wọ̀ sòtọ́ bá wá sínú kó tó dìgbà yẹn àjẹpọ́lọ́ ọ̀ràn lọ́wọ́ ọkọ̀ lẹ ọ̀sán padà lẹ́yìn Ramadan àwọn mọ́sálásí a gbọ́ pé wọn àti pè sọ́láàtì pé ká ṣe sọ́láàtì láìpè á pè ẹ pè sọ́láàtì nítorí pé tẹ́ ń bá ń fi pípè sọ́láàtì ráàrì tẹ́ kà fún ẹ̀ tí ń fẹ̀sìn ráàrì o mọ́sálásí a gbọ́dọ̀ máa gbọ́ pé wọ́n pè sọ́láàtì mẹ́ àbó ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn àlòmà dáadáa ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí torí rẹ̀ káàpẹ́ má pè sọ̀lá á àbúrò ńlá ni o ẹ pè é má tẹ bá kọ́dà ìsìláàmù tó sọ pé wọ́n kan ṣoṣo lọ́fẹ́ hmm. ti sọ láti ń bì kan ìwọ náà tún pè sọ láti. bàtà náà fi sọ fún Malik ibn al-Huwairi wọ́n rí pọ́ fẹ́ràn ká máa dára hmm. tó o bá wá di pọ́ fẹ́ ti sọ láti láàrin àwọn àgùntàn rẹ lásìkò sọ láti bá tó pè sọ láti. òǹkan hmm. ni ó ṣe sọ láti wọ́n ní kó pè sọ̀ká tó wá pé mọ́ṣáláṣí táwọn ará mọ́ṣáláṣí kan sẹ́ni wọ́n bá kó wípé àní máa pè sọ láti táfi máa ṣe sọ láti báwa ti ṣe fẹ́ máa ṣe tiwa nù so á tì wọ́n lọ́wọ́ àbákàbà tí wọ́n dá yìí so á dá wọn lọ́wọ́ kọ́ tó bá ṣe mọ́ṣáláṣí tọ́ lọ́ọ̀ni ẹ̀ máa pè sọ láti ṣáájú kẹ́ẹ̀ ṣe sọ láti. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ ló kọ́ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín bẹ́ẹ̀ kí n pè é. Adéjúmọ́ṣọ́. Ó kọ yí. Ahmed. Ìbéèrè yí. Ìbéèrè mi ni pé tí ẹ bá wà tí ẹ bá ń gbààwẹ̀ lọ́wọ́ bí ọmọ tí ẹ bá fẹ́ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wá sí mọ̀yàn àtàwọn bàbá ẹ̀ tí ó lẹ́tọ̀ọ́ sí òsùnmọ́ ọ̀gbọ́n mọ́ ti mọ̀yàn lé wọn bí àwọn méjèèjì tí ó lẹ́tọ̀ọ́ sí òsùnmọ́ ọ̀rùn báyẹn ìtọ̀ fún àdúgbò tó súnmọ́. Zina nìyẹn, sọ́nà bá ọ̀, zina, zina là ń ṣe wọ́n mọ̀ ń lé wọn bàbá àti ìyá rẹ̀ ò tí mọ̀ wọn àti ìfìfọ̀n so tó bá yẹ pé irú rẹ bá tọ́ gbogbo èèyàn náà ni ó dùn sí náà nítorí pé ìfàtọ̀ wà ní wọ́n wé hmm. so torí de eléyìí dáwọ́ ń bẹ̀ o hmm. mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe zìnà o hmm. kí ló dé tó fi jẹ́ pé àwọn èèyàn òfin ọlọ́run tó ṣe á máa máa mà tẹ́ lójúmọ́lẹ̀ á máa pàǹdọ́gbọ̀n a sì mọ̀ mí lé wọn ẹ gbọ́rọ̀ fà láì ṣe wúrẹ́. mo ì sí ìfífún. ọ̀daràn burúkú ni lábẹ́ òfin ọlọ́run àwọn ará àwọn tá à ń pè lọ́daràn ni hmm. nítorí pé ní ìsinyìí báyìí ẹ dákun torí tọ́lọ́ èèyàn hmm. èèyàn à ń bọ́ lásọ hmm. wọ́n á ní ọ̀fẹ́ súnmọ́ nígbà tí ètò pé wúrẹ́ bú ọjẹ́ ẹ gbọ́rọ̀ àwọn òdòbí náà zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o ó kọ yín bá a gbóhùn sókè dáadáa. orúkọ mi ni rídùn àlá láti Ògùn state. ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí ó máa rí tó fẹ́ tó fẹ́ tó máa rí tó tí bàbá rẹ̀ wá sọ fún mi pé kó lọ fẹ́ ọkọ mi nítorí pé kò rí ọmọ bí tó wá dọ̀rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu kó lọ fẹ́ ọkọ mi ìgbà tó wá fẹ́ ọkọ ọkọ yẹn yọkọ bóyá fún àjọ dání o wọn kó wọn ọkọ̀ àárọ̀ ọkọ̀ tó tọ tí wọn kọ kọ láìsí bóyá ó tẹ́lẹ̀ tó tọ́ kí ọkọ̀ yẹn gbà padà. àkọ́kọ́ ọkọ hmm. ní kíkúrò ìfẹ́ inú ara rẹ̀ láì jẹ́ ọkọ̀ ọ̀kọ́ nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ ìyàwó ọkọ àkọ́kọ́ náà ló tún máa jẹ́ níbi kíbi tó bá lọ àjẹ́ hmm. pé zina ló ń ṣe o hmm. lábẹ́ òfin ọlọ́run náà ìwọ náà lára ọlọ́ọ̀kọ́ ọlẹ̀ tí obìnrin bá ti fi ọlẹ̀ tó tún kó lọ ọjọ́ ẹlòmíì ìwọ náà ti tètè kọ́ ọlẹ̀ hmm. nítorí kó má jẹ́ pé arọ wa ara tiẹ̀ ti ń dáràn ọrùn ẹni tó lẹ́sẹ̀ tiẹ̀ ní dà sí nítorí pé lábẹ́ òfin ọlọ́run ìwọ dẹjúlẹ̀ ìyàwó rẹ̀ ṣe zina nù orí nǹkan kan ṣe sí tí ò ní wà lè náà lẹ́dọ̀ àwọn sànù wa àwa ní ẹ̀ tó tún lè gbà padà ó béèrè lẹ́yìn ṣé wọ́n máa gbàgbà kúgbà létí so èèyàn ti kọ́kọ́ jáde lọ́lọ́ ṣe ó tún hmm. padà ní hmm, hmm. fún Islam náà. ẹ ló kọ yín o ó kọ yín bí ọtí pé bá gbóhùn sókè dáadáa. mo ká ní yàtọ̀ yọ. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ àwọn òkú mùsùlùmí tó ń bá kú tó sì bímọ sáyé wọ́n wá ní wọn gbé lọ sí ìfẹ́ tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ìsìlámù. tó bá gbé lọ sí pé kí ni kí lẹ tún gbà lérò pẹ̀lú rẹ̀. ìyá ni pé òun ò gbà tó ti lọ́mọ láyé òkú ọlọ́mọ kìí sun gbó. inú ilé lọ yóò sùn. oníṣẹ́ oníṣẹ́ náà ni wọ́n gbọ́dọ̀ gbé lọ òfin ọlọ́ọ̀nìyẹn orí tẹ́ kí wọ́n fẹ́ máa dá wọn jọ sínú ilé ọ̀pọ̀lọpọ̀ agboolé òṣèjókòó ma ògèdè pósí ògèdè àwọn sàárè ló kúnnú gbogbo agboolé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀ tún sàárè bẹ́ẹ̀ wò sí sàárè iwájú àtẹ̀yìn sàárè ilé tí yín kò ṣe é gbé mọ́ látàrí òkú àbí gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ́ ti gbọ́ mi ẹ̀yin náà rí i pé ń tẹ́ ṣe ọjà mm. ògèdè sàárè lọ́wọ́ àánú lé mi ẹ dákun torí tọlọ bàbá tá a pánlé hmm. màmá wa tó kú tọjá ní apánlé àwọn hmm. adàpọ̀jì. la ilaha orí sàárì wọn lọ́pọ̀lọpọ̀ ó jókòó tí wọ́n máa najú. ah no no no no orí tẹ́ni islam ní ká máa sìnkú sí. ẹ rí àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọ̀yẹ́ kọ́kọ́ wa lọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ abúlé mi wọ́n tà wọ́n tà tòkútòkù. ẹni tó wá ra ilé ra lẹ́yìn òun wà máa hu àwọn òkú yẹn pé ìdọ̀tí ni òun ò ra ìdọ̀tí má lé tòun òun fẹ́ kókó òun fẹ́ kókó ẹ̀dàkùn sọ́mà kan lè dúró sọ́mà kan ò ní lè dúró ìgbà mí ẹ̀wẹ̀wẹ̀ ìjọba lè pe gbogbo eléyìí báyìí ọwọ́ bíi táwọn sọ ẹsẹ̀ títí gbà àwọn òkú tó wà ń bẹ̀ bí àwọn gandrosa eh, katapila bí wọ́n ṣe máa hu wọn mm. ẹ̀sìn òkú sórí tẹ́ ẹ̀sìn òkú sórí tẹ́ ẹni tí Islam fi kọ́ wa nù mm. ẹ̀yin tẹ́ ẹ̀sìn sí àwọn èèyàn lọ́nà lórí pé ilé ni wọ́n máa sìnkú sí kí ló dé ńgbà tó máa ń kékeré kú tẹ̀ sílé. wọ́n á ní òkú àgbàlagbà òní mm. wọ́n máa sin sílé mm. bẹ́ẹ̀ wọ́n sà ni wọ́n bá ka àṣà Yorùbá nù kí sẹ́sìn nínú àṣà Yorùbá tó wà lákọọ́lẹ̀ ni pé tí àgbàlagbà bá kú kò bá mm. jọkùnrin kò bá jọbìnrin ilé ni wọ́n sìn wọ́n sí àmọ́ tó bá pọ́ ọmọdé ni wọ́n lọ sin sínú gbó kọ́ mọ́ bàa dàkúfà Islam làwọn ń ṣe kì í sàṣà.

sòwò. àgbọ̀yìn ẹ lọ́gbọ̀yìn o. àyíkùn sọ́lá wọn sílẹ̀ bá gbọ́n sókè dáadáa. àbúrò àti ìrọ̀ ń pè láti ìtura gbogbo rẹ̀. ìbéèrè yìí. ẹ béèrè mi nípa ẹ́pìlì tọ́jú pé pé wọ́n sọ ìkọ́jú òfìyé mi nípa pé wọ́n ní àwọn kan sọ pé tó bá ti bí àwọn mọ̀láìkà wọ́n máa mú kádàrí wọ́n máa kọ́ pé kinní kan kọjú àwọn àgbà ń pé kinní lọ nípa rẹ̀ kò wòye ní dáadáa ìpínlẹ̀ wọ́n ti sọ pé ọlọ́run ti kọ gbogbo tá a máa jẹ́ títí gbàtà máa bú ṣe àti àtàǹtà lọ sí. àkókò kádàrà ọlọ́mọ ń kọ kádàrà ní Lailatul Qadr hmm. nípa nǹkan tí ó bá ṣẹlẹ̀ láàrin Lailatul Qadr ìtọ́dún yìí hmm. sí Lailatul Qadr ìtọ́dún tí ń bọ̀. kádàrà tọ́lọ́run bá kọ oríṣiríṣi hmm. kádàrà ń bẹ tọ́lọ́run ti kọ ṣáájú kó tó dá sánmà àtilẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ọlọ́run ti kọ gbogbo nǹkan ó ti kọ gbogbo wa ó ti kọ ń tàjẹ́ ó ti kọ ń tàjẹ́. sọ̀kadà oríṣi kejì wọn náà lè tán kọ fún kálukú nínú màmá rẹ̀ hmm. ní ìgbà tá a kó sùn mẹ́rin mẹ́rin wọ́n ti wá kọ kí lárìsìkì wa ọjọ́ mélòó la lò láyé iṣẹ́ wo la gbélé ayé ṣe olórí ire lèèyàn ni àbólórí ibú gbogbo ẹ̀ wọ́n ti kọ nínú màmá wa. sọ̀kadà oríṣi kẹta òun náà lè tọ́lọ̀ máa ń kọ lọ́dọọdún òun hmm. náà ní kádàrà tí máa ń kọ ní Lailatul Qadr nípa tí ó tún ṣẹlẹ̀ lọ́dún kan sọ́dún láti òní sọ́dún kan tí ń bọ̀. Hmm. so ìyapa wa wà lórí kádàrà oríṣi kẹrin hmm. kọ́nà máa ń kọ kádàrà ojoojúmọ́ àbí ẹ̀kọ́ torí kọ́nà sọ pé kulla yawmin huwa fi sha'n ṣé ìtumọ̀ ayà yẹn ni pé ojoojúmọ́ ni máa ń kọ kádàrà tó ojoojúmọ́ ìyapa láàrin àwọn olùmọ̀ nípa sunnah eléyìí túmọ̀ sí pé wọn ò takora wọn tìyín hmm. kàn ní pé báwo ló ti ṣe yẹ kẹ́ ẹ ló lè láti kọ́dìrì yìí tí hmm. mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan bá ti wọlé eléyìí tó ṣe pé a mọ̀ pé yọ bẹ̀rẹ̀ láti bí eh, eh, òní ní jọ́kọ̀kàndínlógún hmm. nínú Ramadan so nígbà tí tọ̀lá bá ti dé ajẹ́pẹ́ látọ̀tùnlá so ẹ ló gbogbo òru rẹ̀ lẹ́ni tí ò ní máa sùn títí tí Ramadan fi parí ẹ máa jí tó bá ṣe é ṣe ó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ ń dá sí inú ilé yín ọ̀dà púpọ̀ hmm. tó bá sì parí kìyàmù léèlè yín kẹ́ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ hmm. nípa orí ayé àtọ̀rọ̀ kìyàmù tẹ̀ ń fẹ́ hmm. ẹ tọrọ fáwọn ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ wá ìsọ ọlọ́run ọba nípa gbogbo aburú eléyìí tẹ́ fẹ́ kó sí tẹ́ sì fẹ́ kó sọ́kàn nínú àwọn olólùfẹ́ yín àtẹni ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó tò yín papọ̀ so ẹ máa tọrọ àwọn dáadáa yín títí tí rọmọbọ́n náà fi tán insha allah láàrin àwọn ọjọ́ yẹn náà ní Lailatul Qadr ọjẹ́ yọjẹ́ pé ẹ ti ṣe kòńgẹ́rì ẹ ti bá Lailatul Qadr káwá sọ́ra fún àwọn àdádálẹ̀ eléyìí táwọn èèyàn máa ń ṣe ló kọ pé àwọn àṣẹ Lailatul Qadr ẹ̀rí tí wọ́n ti máa ti àwọn báyìí hmm. Lailatul Qadr aláàjì báyìí hmm. Lailatul Qadr aláàjà báyìí ìjọba ẹ̀ ní ọ̀jẹ̀ ọnìkan ló ń gbádùn lè láti kọ́ torí púpọ̀ wọ́n máa ń fi ráìsì àti ẹran adìẹ ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ẹgbọ́n tá nàbì sallallahu alaihi wasallam ó ní man qama laylatal qadr hmm. imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹni tó bá dìde dúró sẹ́sìn fọlọ́ ó dìde dúró ṣe sọ̀láàt tó bá sọ pé man qama ẹnikẹ́ni tó bá dìde torí pọ́ gbọ́ lọ́ngbọ́ torí pọ́dọ̀ ọlọ́run ti ń wẹ́sàn rẹ̀ ọlọ́run ṣàforíjì gbogbo ètò tó síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ hmm. ètò káwa kó àgájọ káwa máa dáwàkà káwa máa pé ìyá alágbájá mú wá òrè tí ń bẹnu lè lọ́tún kọ́dé kọ́ lọ́wọ́ fi ṣe wá káwa máa pariwo káwa máa tẹ́ra wa dànù ẹ̀sìn tí wọ́n ní ká ṣe àmá ẹ̀sìn tí wọ́n ní ká jìnà sí látẹ̀ bàjì eléyìí kò yẹ àwọn mùsùlùmí má níbi tí òye àti ẹ̀kọ́ àti ìmọ̀ nípa ẹ̀sìn Islam tó ti tàn ká dé kò yẹ ká pé ìdí rọyìn làwọn tún á jókòó sí títí dìsìn. jazakumullahu khairan sheikh ibi náà láti máa ṣẹnuró lónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọlọn tó bá fi san lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóńdẹlẹ kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdúrà kíntọ́lá kí wọ́n dìjẹ́ kó wọ́rin wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àfà abdulwadud jazakumullahu khairan ọládùn níbi lọ́lọ́kọ̀ mi ọlá òde látún wá pàdé ṣùgbọ́n lọ́la aago mọ́kànlá ńlá pàdé o sí méjìlá ọ̀sán kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún eleven to eleven forty five a.m. inshallah kọ́lọ́n kọ́ṣù ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa jùgbà náà lọ títí ìgbọ̀wọ́n ni mò ń kí wa ní kíkíra kíkíra tó sàlùbáríkà jùlọ sátùmọ̀ kíra wa من أول جنة إن شاء الله salamu عليكم ورحمة الله وبركاته الحكيم الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد